ọmọ Yorùbá ti súnmọ́lé gbogbo ẹni tó bá sọ pé kí ọjọ́ ayọ̀ wa má súnmọ́lé ẹ̀yìn ẹ̀ láyọ̀ náà ó ti dé bá wa mò ń bọ̀. ó di láéláé pọ́n bá ó mà di láéláé pọ́n Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o dìde ẹ dìde ẹ dìde dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ. ó ṣe yẹ kó jẹ́ pé gbogbo ẹni tó bá sọ pé òun ṣe tán láti jà fún ilẹ̀ Yorùbá àfi ká sọ́ ṣòkòtò wa gbígírí o nítorí pé àrọmọdọ́mọ wa a gbọ́dọ̀ rántí wọn gbogbo àjàgà tí ń di oníkálukú lẹ́sẹ̀ àfi ká yára rí pé ajá káwa náà ó múra ká ṣe tán ká ṣe gìrì láti rí i pé adé èkúté ayọ̀ tí Yorùbá lọ mò ń bọ̀ fáínálì bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rè fẹ́ràn ẹni ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dípa fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lépè lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá alóore. Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ òwẹ̀yìn Èkìtì ẹ gbóhùn yìí pé o. Gbóhùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá ilé ẹ̀gbádò ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn yìí pé o. Gbóhùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ àlá rẹ̀ o ẹ̀yin ẹ̀gbọ́n ọmọ lè ṣàbí. Gbóhùn alóore. Odùduwà ló ń pè ó ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. mo kí onílé mo kàlejò mo kí ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé fídíò tí ẹ fẹ́ wò yìí wọ́n ti ní kí n máa sọ déètì òní ni ọjọ́ kẹjọ òní ni ọjọ́ kẹjọ oṣù kejìlá èní ni ọjọ́ keje oṣù kejìlá ọdún one seventh twelve twenty 2021 tí òní sì jẹ́ ọjọ́ ọjọ́ Tuesday tí mi bá ṣí ẹ má bínú ohun tó ń ṣe mí ó pọ̀ ju ohun tó ń ṣera rẹ̀ lọ tó mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé lẹ́ẹ̀kan sí ojú yìí tẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o etí tẹ sì fi gbọ́ mi etí náà ní di ní agbára ọlọ́wọ́ lẹ́dùnmarè ẹ ṣe wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nítorí pé àrà ọ̀tọ̀ òun náà ni ètò Yorùbá Nation Now tẹ́ fẹ́ wò lónìí mo ní àlejò kan nínú ilé lára àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá lára àwọn tí wọ́n sọ pé olóyè Sunday Igboho ibi tó wà ní kò tẹ́ àwọn lọ́rùn lára àwọn tí wọ́n sọ pé ó di dandan o kí ìjọba bẹ̀nẹ̀ kó fi olóyè Sunday Igboho sílẹ̀ òun náà lẹ́ni tí mo ní nínú ilé tó bá tásìkò máa pe arákùnrin wa pé kí wọ́n wọlé wá ẹ̀gbọ́n mi èjìké mi ẹni tó jẹ́ pé wọ́n gbagbágbá báyìí ni wọ́n dúró ti olóyè Igboho nígbà tí wọ́n kọ́kọ́ mú sí bẹ̀nẹ̀ ní kóòtù ẹ bá mi sọ fálára o ẹ sọ fàjèrò ẹ sọ fún ọwọ́ àrògùn àga pé ètò Yorùbá Nation Now ti dìde o ó ti dé ta kí n tó máa lọ ẹ dúpẹ́ lọ́dọ̀ ọba tó tó fọpẹ́ ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo bó ti dálé ayé ó wà ní sọ́mọ̀ méje ó ń ṣe àkójọ sọ́mọ̀ méjèèje ó tún ṣe àkóso ilẹ̀ méjèèjì ohun tó wà ní ilẹ̀ keje tó kéré ju tó kéré lọ ọlọ́run mọ̀ ọlọ́run tó ń bọ́ erin náà ní ń bọ́ èèrà ọba tó ń bọ́ ẹ̀fọn náà ló ń bọ́ ẹ̀fọn ọlọ́run yìí náà la dúpẹ́ fún ó dá wa lọ́kùnrin ó dá wa lóbìnrin ó fún wa lójú ó ní a máa rí ó fún wa létí ó ní a máa gbọ́ ó tún fún wa lẹ́nu ó ní a máa sọ ayé sì ń gbọ́ táwí àwa náà rí táyé ń ṣe àfetí wa gbọ́ táyé ń sọ. So ẹ̀rí bọ̀rọ̀ wa dúpẹ́ ó tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run ìpárípá bá rí ẹ̀ ní pé ọlọ́run tún wá fún wa lẹ́mìí kò jẹ́ ká yóò torí wa gbé dígà ẹni ayé bá ti torí ẹ̀ gbé dígà ó ti tán fún un kódà àdúrà òrànrò ẹ̀ mọ́ elédùn ọba òkè mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ kó tún sì fún mi lẹ́mìí mo dúpẹ́ orí ẹ̀mí gbogbo rẹ ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run tó ní pápápá ẹ má jẹ́ ká sọ ilé iléyá ká má sọ dìlépẹ́ ká sì má sọ káwágbópò lọ́lé olóró ẹ ṣàwọn ibi tí wọ́n kan subscribe sí fẹ́yìn tẹ́ ẹ̀ bá tí ì tẹ́ tẹ́lẹ̀ ẹ bá wa tẹ̀ kẹ́ ẹ dìkájọ dìkan náà lénìí kẹ́ ẹ buwọ́ sí kẹ́ ẹ buwọ́ lu chánẹ́ẹ̀lì wa yìí kájọ kọ́mọ lùbọ́ bákan náà ni pé ẹ wo àmì aago tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe ni aago yìí ni wọ́n ń pè ní aago alámí aago ìránnilétí gbàrà tá a bá ti ṣètò kan sínú chánẹ́ẹ̀lì wa yìí aago yóò wá ṣalamí yóò sì rán yín létí pé nínú BGI TV nínú bàbá gbàgede mọ̀ tẹlifíṣàn wọ́n mà tún ti ṣètò kan síbẹ̀ kẹ́ ẹ lọ́ọ́ wò ó ẹ̀yin ó kàn gbọ́wọ́ ni gbàgà ni ó pè yín dénú ṣánẹ́ẹ̀lì wa tẹ́sì máa wò ní kedere ṣẹ́ni tẹ́ bá ti tẹ aago yìí yóò gbé àwọn nǹkan kan wá ibi tí wọ́n kọ ọ́ọ̀lù sí ALL ìyẹn ni pé a lí àti lí ẹ̀yin ẹ̀ sàtẹ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀ gbogbo gbà tá a bá ti ń fi ètò ránṣẹ́ lẹ́ẹ̀ máa ní kedere mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i tí mo ní sọ lónìí ó náà ní ìpè tí ọ̀pọ̀lọpọ̀ pè lánàá lórí ọ̀rọ̀ ìjà tí ń lọ láàrin ọmọ Yorùbá èmi kàn sọ tèmi ni o kì í ṣe pé bóyá mo dájú sọ ẹnikẹ́ni ṣùgbọ́n mi wò pé bọ́rọ̀ yìí ti ń lọ yìí kì í ṣe tó yẹ kó rí bẹ́ẹ̀ ó ti lè débi wípé kódà àwọn tí wọ́n ń wò wá láti ìlú òyìnbó káàkiri ilẹ̀ nàìjíríà a ti ń jẹ́ kọ́rọ̀ yìí sú wọn látara àṣesí wa àtara àròrí wa àti ti ń bọ́ lẹ́nu wa àti ń jẹ́ kọ́rọ̀ yìí sú wọn. ìpè pọ̀ táwọn èèyàn ń pè mí kódà torútorú tó sì jẹ́ pé tí wọ́n bá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣòyí náà ni èyí ló fà lánàá tẹ̀mí fi jáde tí mo fi wá sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká sí mẹ́ẹ̀dọ̀ ẹ jẹ́ ká kí ọwọ́ ọmọ wa báṣọ ohun tó yẹ kó kàn wá lọ́wọ́lọ́wọ́ yìí ó ní báwo lolóyè Ìgbòho ti jáde ibi tó wà ohun tó yẹ kó kàn wá rèé ohun tó yẹ ká gbèrú tó yẹ kó mumú lórí ẹ̀mí wa nǹkan méjì ni fún àwa Yorùbá àkọ́kọ́ ni pé olóyè Ìgbòho tí wọ́n tì wọ́n bí tó tì mọ́ kò yẹ kó ṣe December parí bẹ́ẹ̀ o láti June láti July Ah, ah, july to december ah, àṣejù tí ń wọ̀ ọ́ gbogbo ẹni tó bá lágbára àsìkò tó tẹ̀ lágbára yìí kò gbọ́dọ̀ di january síbẹ̀ lágbára ọlọ́run kò gbọ́dọ̀ di january àwọn ò fẹ́ kó di january síbẹ̀ kí là á ṣe bó ni ó ti jáde ó ló yẹ kó kọ̀ wá ó náà ló yẹ ká máa ṣe ló fa àlejò tí mo gbé wá lónìí ló fa àlejò ẹ sì gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn torí sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà kódà kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan àwọn tí wọ́n dúró ti olóyè Ìgbòho lọ́sàn-án lóru àwọn ni ẹni tó jẹ́ pé kódà tí n bá fẹ́ sọ kó súnmọ́ lóyè Ìgbòho bí kò kì í ṣe súnmọ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pé ní gbogbo ìgbà ni wọ́n máa ń jẹ ọ̀rọ̀ lóyè Ìgbòho lẹ́nu ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ń ká lára ní tí wọ́n ti pa nítú ẹ̀ẹ́fẹ̀ẹ́ tí ara yín gbọ́ lẹ́nu wọn bá bá pè wọ́n wọlé èyí tí mo rò pé ó yẹ kó kàn wájú rèé o Yorùbá bó o lo lóyè Ìgbòho ti jáde ibi tó wà ní tó yẹ ká máa dùn rèé nínú ẹlẹ́ẹ̀kejì ni pé bó o ní Fúlàní láàṣẹ ṣẹ́gun wọn tí wọn ò ní máa fìyà jẹ Yorùbá mọ́ ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ ìyà yìí tó fídíò kan jáde lánàá tí mo fi síta jágabúùtù wọ́n ti gbá bọ́ọ̀lù wọ́n ti gbá bùtù fún wọ́n gbá pẹ́nátì wọ́n tó yìí fún <laughs> wọ́n ní gẹ́ngẹ́ngẹ́ wọ́n gbá pẹ́nátì wọ́n tó yìí wọ́n ní bàbá ẹnu ọ̀rọ̀ kúnlé o wọ́n láwọn ò lè tún gbé aláìsàn sí orí ìjọba wọ́n ní kò yàtọ̀ sí búbù tí ń lọ tí ń bọ̀ tí ń pààrà ọsibítù wọ́n láwọn ò tó fún nírú ẹ̀ mọ́ àbẹ́ẹ̀rí báyìí ìsìn ni wọ́n mọ̀ pàláìsàn ni èyí tẹ́mi kọ́ ro bẹ́ẹ̀ náà ni pé ó fi pay wa ó fi dáa fún yorùbá ni nítorí pé àwọn tí wọ́n rò pé nítorí pé àwọn jẹ tán fẹ́ jẹ ni wọn ò fi rí ti yorùbá rò àmọ́ ń bọ̀ bá gbá ṣọ́ọ̀tì fún wọn ní ìsìn tí pẹ́nátì wọ tróyìn wọ́n á padà wálé ṣé yorùbá bọ̀ wọ́n ní tí ajá bá forí kómi á mọ̀nà lé olówó ẹ̀ ẹ̀ à ní kò sí twenty twenty three àwọn ló wà nígbà bá dé ká máa wá wò ó ká máa wo kí ló fẹ́ ṣẹlẹ̀ tẹ́mi kọ̀ mọ̀ ni pé iná iná báyìí náà lé lọ́mọ kó ìpadà yàgbẹ́yìn ẹ̀ẹ́ tí mo tó dá mi lójú nù ṣé bí gbogbo Yorùbá wọn láwọn ò fẹ́ àwọn ò fẹ́ ṣerú mọ́ ìbò tẹ́lẹ̀ fẹ́ dì í ṣé bó fi kan ọṣọ yẹn náà ṣálẹ̀ tó fi ṣe dìbò òfin 1999 constitution náà lẹ́ẹ̀tún ló fi ṣe dìbò wọn láwọn ò fẹ́ mọ́ ẹ àwa láwọn ò ní gbà láàbọ̀ àwọn láwọn ò ní wọ́n kún nítòsí débi lójú ni pé gbogbo àwọn tán ti rò pé ìjẹni fáwọn ní twenty twenty three jẹ́ nígbà tájá bá forí kó tó fábájá forí kó mi mo mọ̀ pé yóò padà mọ̀nà lé olówó ẹ̀ nígbà bá gbà fún wọn dáadáa wọ́n á padà wá wá bá Yorùbá pé ẹ gbọ́ ọ̀rọ̀ òun ò rí bá a ti rí olóṣèlú ò dẹ̀ lójú tì olóṣèlú ò ní tìjú ikọ́ bá ti rí pé bí táwọn táwọn lérò pé kò gbà mọ́ wọ́n á padà wá àwọn máa ń ní second choice olóṣèlú máa ń ní second choice tó bá ti rí pé first choice òun ibẹ̀ ò dáa mọ́ yóò yà padà wá ìsìn lẹ́mọ̀ àrítọ́jà wọn gan náà máa pariwo yorùbá nation ẹ ṣàfojúlóde ẹ rí wọn ẹ rí tí mo sọ yìí ẹ̀kọ́ lẹ̀ o ìbá wọn ni kódà wọn kọ̀ láti dẹ́gbẹ́lẹ̀ lu yorùbá nation pàápàá <laughs> tí wọ́n sọ fún yín pé ò gbọ́ àfihàn àfi dandan káwa yorùbá nation kọ́ lè wàá ṣe lórí mẹ́ ẹ̀ tó dẹ̀bi lójú ni pé gbogbo wọn irọ́ ni wọ́n ń pa gbogbo pósítà tó sì ń lù kiri nígbà tí fúlàní bá gbá ṣọ́ọ̀tì fún wọn wọn á sáré padà wálé wọn á wáṣẹ̀ gbọ́n táwa ń gbígbà yẹn etí wọn ṣẹ̀ là ojú wọn náà aláǹgbà náà wọn á máa sọ pé ẹ̀yin ọmọ òdodo lẹ́sọ ẹni ṣòwájú táàbà wá ṣọ́ra tí wọ́n ní máa ń le jù tírú wọn yẹn torí pé ìkanra tí fúlàní ṣe fún wọn ládùúrú gbogbo owó tí wọ́n ti ná ìkanra nǹkan yẹn ni wọ́n fi wá bá a bá wa fún rere tá a fẹ́ wá wá máa wójú re wá gbà náà ẹ ṣàkó ojúlóde ẹ rí i pé mo sọ o ẹ rí i pé ẹ sì máa sọ pé ànábì kan lọ̀gbẹ́ ni ó dẹ̀ sọ bẹ́ẹ̀ o ẹ tí mo ti rí rí ni tí mo mọ̀ kọ́ lè ṣe ni olóṣèlú àbáwọn kọ́ ẹ ríran o tó àfikọ́ lọ́hùn Elédùmarè kò gbani èmi fẹ́ kí gbogbo Yorùbá ká dìkan náà ká ronú ká wá papọ̀ ká jọ máa ṣe papọ̀ ká má wá fi ìdí kókó ara wa ká má wá ẹ̀sùn síra wa lẹ́sẹ̀ ká má máa gbé ní tí ò yẹ ká gbé ká má máa sọ ní tí ò yẹ ká sọ lórí ọ̀rọ̀ àwa wa ká oníkálukú kẹrù mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ rẹ̀ níwọ̀fà kẹrù má ṣe bí ọba kí wọ̀fà náà má ṣe bí ìdòyè kóníkálukú kó mọ kò tó wà ká sì jọ máa pawó sákò kan náà ká jọ ní ìrònú kan náà ẹ rí i pé tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ wọ́n dáràn lókè ọ̀yà torí pé nígbà tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀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 tó ẹ káàbọ̀ padà ṣé ìrìnrìn àjò tẹ́ fẹ́ rìn àbí àwọn òtẹ́ẹ̀lì tí wọn kì í jiyàn gbé lẹ́fẹ́ kí wọ́n bá yín gbà nígbà tẹ́ ẹ bá máa wá láti òkè òkun ẹ fẹ́ wá látòkè òkun sí nàìjíríà ni àbẹ́ ìfẹ́ kúrò nàìjíríà lọ sókè òkun ẹ sápò first travels ohun tí wọ́n ti ṣe rí tèmi ti mọ̀ rí tí mo sì ti gbọ́ rí ni tẹ́ bá ní lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ fẹ́ rìnrìn àjò mo gbóṣùbà fún wọn àwọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀ ohun tí mò ń sọ bọ̀ òun náà ni pé ẹ jẹ́ kí àwa Yorùbá ká fìmọ̀ ṣọ̀kan torí pé gbígbé táwọn Fúlàní ń gbé Yorùbá pa yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn náà lọ́hùn o mo fọlọ́hùn búra kódà mo rí gbọ́ lánàá pé wọ́n ní àdúgbò àwọn àdúgbò kan wà ní Sokoto tẹ̀ ń wò yẹn àti Zamfara ǹjẹ́ mọ̀ pé àwọn àdúgbò kan wà tí àwọn fúlàní agbénipa ń gba tí wọ́n ń gba owó owó ṣàkọ́lẹ̀ lọ́wọ́ wọn tax ìjọba kọ́ ló gbà o àwọn fúlàní ni wọ́n gbà wọ́n ti list gbogbo àwọn ìlú agbègbè yẹn tẹ́ ẹ̀ fẹ́ ká wá kọlù yìí o ẹ máa sanwó orí fún wa àwọn náà dẹ́ gbà owó orí tá a bá ń sọ yìí hmm, kì í ṣe owó kékeré o a ní àwọn àdúgbò tó jẹ́ pé àwọn san five hundred thousand aláwọn àdúgbò tó ń san one point five million lóṣooṣù ni kì í ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀ kì í ṣe lọ́dọọdún o lóṣooṣù tí community ń dá owó yẹn fún wọn tẹ́ ẹ bá ti dá bẹ́ẹ̀ ẹ máa ṣe oko yín lọ kò sí wàhálà àní gbé yín ibi tá a bà nàìjíríà jẹ́ dé rèé o ibi tí láńlọ́ọ̀dù àbújá àtàwọn láéláé ibi tó bá lù ìjẹ́dínlẹ̀ rí mo fọ náà búra ẹ lọ blouse fún ẹ béèrè lọ́wọ́ àwọn sàfàrà àti sokoto kódà ní Minna ní Niger State àwọn ibì kan wà bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ tó ń gba owó orí lọ́wọ́ wọn tó ń gba tax àbí ṣé kí ni ká pẹ̀lú owó bẹ́ẹ̀ bóyá ransom lóṣooṣù mo wá rìn kà lánàá pé àwọn community kan mo rò pé àwọn yẹn sọ bíi one million wọ́n wá kó five hundred thousand lọ lóṣù yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n láwọn àwọn fúlàní agbẹnipa ti dàlú wọn láyà pé owó kí lè lé <laughs> nílùú tó lọ́ba tó níjòyè ẹgbọ́n ti péjọba títí tán ní bóyá agbára ìjọba ò ká táwọn dẹ̀ sì fẹ́ tó fẹ́ máa gbélé ayé tó sì mọ̀ pé ọ̀nà gbajẹ́ ọ̀nà gbamú àwọn náà ní oko tí wọ́n sì fẹ́ lo oko pẹ̀lú rọrùn tí wọn ò fẹ́ lọ àlọ́ ọ̀dẹ́ ṣé Yorùbá ní owó tó níye àbùkù ti kàn án àwọn ẹni ní láti máa dáwọ́ pé ẹ̀gbọ́ ẹ̀yin community iye bá ní lóṣooṣù ó yá ẹja máa dá ká máa dá fáwọn ẹni iye tán láwọn fẹ́ parí ó sì gbọ́dọ̀ máa pé wọ́n á gbọ́ pé ní community kan ní sàǹfàrà wọ́n da owó yẹn lù wọ́n padà pé owó yìí kéré jù tẹ́ ẹ̀ bá fi mú iye tá a wí wá ẹ̀yin ló kàn tá a ya lù wọ́n á sì ya lù wọ́n bọ́ ti sọ yẹn wọ́n lè pa two hundred kódò olórí itún olórí itún lù yẹn ẹ tó jẹ́ bíi baálẹ̀ community yẹn ni wọ́n máa kọ́ pa bí wọn ò pa wọn á jí gbé wọn ò wá níjọ́ òun nìkan pé wọ́n á tún gbé tọmọ àtìyàwó ẹ̀ mọ́ irú ipò tá a wà nílùú yìí rè ẹ gbọ́ sọ̀rọ̀ lè rọgbọ mo gbé òyìnbó kan wá lánàá nínú fídíò tí mo ṣe gbẹ̀yìn ṣé ẹgbọ́n tóbìnrin yẹn sọ ó níwọ̀nba days tóun lò nàìjíríà yìí ó lóun ti rí i pé kò possible kí south east kó papọ̀ mọ́ south south kó papọ̀ mọ́ south west káwa tó sọ pé wọ́n wá yan fún wọ́n wá yan north kó so lórílẹ̀ ó ní kò possible ó ní tóun rí péré níwọ̀nba days tóun ló nàìjíríà yìí ni pé ó ní kó ní kálukú ní leaders community leader tiẹ̀ ethnic leader tiẹ̀ ó ló yẹ kí yíbò ní leader tiwọn ó yẹ káwúsá ní leader tiwọn kí yorùbá náà ní leader tiẹ̀ mo ní bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ bá ṣe ṣe tẹ́lẹ̀ ní ẹ láyé Awólọ́wọ̀ bíbò ya ni wọ́n sọ pé àwọn gbọ́n sí wọ́n da gbogbo ẹ̀rú papọ̀ gbà wọ́n fàbújá so lórí wọ́n wá ní gbogbo owó tán bá ń pa nílùú wa kán bá wá kó fáwọn lábùjá nígbà bá pa tán wọ́n wá yọ ṣéǹdì ṣéǹdì wọ́n á yọ lé wa lọ́wọ́ àwọn àkó ètò pọ̀ wọ́n á lọ máa fi tó lè àríwá ṣe lọ́wọ́ yìí sìn wọ́n ṣe títì wọ́n ṣe réèlì wọ́n ṣe délẹ̀ ilẹ̀ haúsá nìwọ̀ wọ́n ṣe lọ dé nìjẹ́ẹ̀ kí ni kan ti wá pẹ̀lú Niger tá à ń ṣe tírèènì lọ fún wọn tọ́jà tá à ń gbé wọlé bẹ́ẹ̀ kọ́ àbí tí nǹkan kan tán kó wọlé fáwa láti bẹ̀ àbí tọ́jà wa táwa ń kó lọ lu wọn lọ́ta kí ni wọ́n fẹ́ kó wá ju ìbọn lọ kí ni wọ́n fẹ́ kó wá ju Fúlàní Niger tán pa àwọn ọmọ Yorùbá lọ ìwọ̀nba tá à ń rí bí owó airport wa owó seaport wa wá nìkan yìí náà la lẹ́yìn Port Harcourt tó ní seaport tó tún dàbí tiwa ńlẹ̀ Yorùbá ẹ̀tún dárúkọ ìlú mi tó tún ní bẹ́ẹ̀ wọ́n wá pa gbogbo ẹ̀ pọ̀ trillions ni wọ́n pa lápapá o àpapá wọ̀ fún wa tinker island ńkọ́ international airport Muritala Muhammed airport ńkọ́ lẹ́yìn Amadu Bello tó wà ní Kano ẹ̀tún dárúkọ international airport bí ìtọ̀tún nílẹ̀ Haúsá ẹ́. Eh? èkó yìí náà ni ó níye tírílíọ̀nù tó ń pa kó bẹ́ẹ̀ lọ́dọọdún ṣé parking lot ti plane kọ̀ọ̀kan sọ ní ká sọ lórí parking space wọn ẹ mọ iye plane tẹ́tí àdì ní nàìjíríà kó tó di pé jáde ẹ mọ iye plane tí Emirates ní nàìjíríà ẹ mọ iye plane tí KLM ní British Air ńkọ́ àtàwọn oríṣiríṣiríṣi airlines tó wà nàìjíríà gbogbo wọn dẹ̀ ni wọ́n san owó ribiribiribi fún lóyìí lórí pé wọ́n kàn páàkì báyìí lọ́dọọdún níye tí wọ́n ń san tínú ìdẹ́ gbà wọlé látẹ̀kọ́ tẹ́ ẹ bá wo IGR tí nàìjíríà rí lára èkó Lagos state nìkan ó ti tó gbọ́ gbogbo nàìjíríà kí ló wá kù níbo ni wọ́n pín sí ẹ lọ wá tàn ta tó bá sọ pé business hub àtàntà wà nù wọn àmọye companies ńláńláńlá torí ti wọ bàdá bí ó ti wọ èkó the worst road wà látọ̀tà the worst road àwọn ọ̀nà jẹ́ pé tó bá dúró mi sí orí ọwọ́ mi nìkan náà máa máa rí ó wà látọ̀tà lókun state ọ̀nà jókòó ńkọ́ bẹ́ẹ̀ bá bí wọ́n state àní federal ló ní tá a bá ṣe é sì wọ́n ní fún wa lówó sórí yẹn la fẹ́ jókòó tì àwọn èèyàn dẹ̀ sọ pé ẹ jẹ́ kán lọ́múdọ́mú yẹn gbé ẹ jẹ́ mójútó lu wa fúnra wa ẹ wo bàtà wọ́n lọ́wọ́ mójútó lu yìí ẹ wo kí ló ṣẹlẹ̀ owó kòkó lásán làwọn àgbẹ̀ dájọ́ tí wọ́n fi kọ́ cocoa house cocoa house yẹn níbi tó strong dé tí wọ́n fi nǹkan kọ́ bí wọ́n ti kọ́ dé tó jẹ́ quality ní tọkọ síbẹ̀ bóyá years tó ti wà bẹ́ẹ̀ kò yẹn rẹ rí kò yẹn pé staircase ẹ̀ ló wá wó láàtúnṣe kì í ṣe cocoa house owó cocoa àgbẹ̀ ni wọ́n fi kọ́ wọn gbó wọn mówó gọ́fíńmẹ̀ntì kò ságbẹ́ kan gbà yẹn tẹ́ máa bí kò sóní kòkó kan tẹ́ máa bí léèrè tí ò mọye tí wọ́n ta tọ́ọ̀nù kòkó kan ní ìsìn nǹkan kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn náà máa kó fataláísà ara wọn ni wọ́n máa fún kò wúlò fáwa ń bí five thousand tó náà fẹ́ máa fẹ́ àkúṣe ẹgbẹ́ àwọn tó ń sọ wọ́n ní kò sí fún Yorùbá wọ́n nítorí ẹ̀yìn láwọn èèyàn nílùú òyìnbó tó máa fún yín lówó <laughs> àwọn làwọn ò níyàn lu òyìnbó ìlàjì owó ìlú yìí wọ́n ti gbà wọ́n ni wọ́n kó lọ sí ìlú òyìnbó ìlàjì ìlàjì ọrọ̀ tí Nàìjíríà ní tó nípa àwọn náà pẹ́ ju ìjọba àwa mú káwí tán àwọn kan sọ pé wọ́n nàìjíríà láwà ẹ̀kùn sí tó fẹ́ ṣèlú yìí à níbi lọ ojú wọn máa tó là wọ́n ti ń gbá ṣọ́ọ̀tì fún wọn díẹ̀díẹ̀ torí tí fúlàní wà nú ẹ̀yìn mi ò rò pé fúlàní ilé ìfẹ́ lọ wọ́n á kàn wulẹ̀ pààrọ̀ ẹni wà bẹ́ẹ̀ ni wọ́n á tún gbé gbé tìfẹ́ ẹ̀ mọ̀ pé tọ́mọ bá ń sáré ìdíje tó sáré gbagigbagi ìgbélé ìbásá tiẹ̀ tàn á tún gbé gbé tì fún un fún ọmọ ọ̀yẹ́ ẹ̀ ọmọ tọ́jọ́ jọmọ ẹ̀yà kan náà wọ́n jọ wá tó bá jẹ́ ìta sport ni tí greenhouse bá sáré kò ní lọ gbé igi fún ọmọ red house ọmọ greenhouse ẹgbẹ́ náà ló máa sáré ló máa gbégi fún irú ẹ̀ náà làyè lè náà fẹ̀ ṣe relay náà ń sá ìpọ̀nbá dọ́dọ̀ ọmọ greenhouse ẹgbẹ́ ayé àgbé fún yóò bá ẹlọ́jọ́kọ̀ yíbo ẹgbẹ́ nu sọ́hùn haúsá ó yá máa bọ̀ tó wá máa gbé lọ fúlàní ẹ bá pààyàn lọ kò sí wàhálà ìtọ́fẹ́ ṣe é sì ní yorùbá náà dẹ̀ kọ́ rere kí wọn bí agbọ̀dé ọlọ́mọ àjẹ́ àgọ́ ọlọ́mọ àṣewá lárìndì tó tá à ń sọ ni pé olóyè Sunday Igboho ó ti dandan kó jáde níbi tó wà yá sí kó ti tó kó jáde ìgbà tá à ń fẹjọ́ ṣègbè ti kọjá ìgbà tá à ń fẹjọ́ ṣègbè ti kọjá àsìkò ní tó yẹ kájọ jà papọ̀ àsìkò ní tó yẹ kájọ ronú papọ̀ àsìkò ní tó yẹ kájọ ṣiṣẹ́ papọ̀ lórí báwo lolóyè Igboho ṣe fẹ́ jáde àti pé lórí báwo ni Fúlàní ṣe fẹ́ ló fẹ́ ló yẹ fẹ́ dá ẹ̀kun tó yẹ fẹ́ dẹ́kun láti máa pa Yorùbá ló tó fẹ́ dẹ́kun láti ẹnìkan bá mi sọ̀rọ̀ láti mẹ́kọ níjẹta mo lẹ́yìn àkọ́tà òjò ọdún yìí dẹ́ pé yín gan o lójú ọdún yìí pé yín gan ẹ máa ta nǹkan gan ó ní kíni ó ní ta náà bíkú náà àwọn káwọn lọ sóko ó ní tata ní máa lọ oko kí fúlàní wá dígbé ẹ gbọ́rú ọ̀rọ̀ yẹn ní ilẹ̀ bàbá wọn nílùú abínibí wọn bí tán bí wọn sí ẹ̀rù ń báyàn láti lọ sóko àbúlé ah, màmá tèmi ó tó twenty kilometres sí títì àtọ̀là ni wọ́n ń pè ẹ̀yin tẹ́ ẹ bá jọ ọmọ torí tẹ́ ẹ ń wò mí ẹ mọ àtọ̀là níkọjọ́ onígbẹ̀dú tá a bá dé babaláwo láṣẹ máa máa fẹsẹ̀ rìn lọ sí àtọ̀là almost twenty kilometres ní síta sí títì láàrin inú igbó kò sí táàrò òdúnbẹ̀ wọ́n kọ̀ ẹ̀sẹ̀ ọ̀nà ẹlẹ́sẹ̀ ni aago mẹ́ta òru àwa fi orí ru ráìsì láti abúlé yẹn bọ́ sí títì a tún padà a tún lọ rùn mí wá three a.m. ńjọ́ ọjà fọ̀ bá ti rùn nìyẹn kò sì sẹ́ni tí ó ṣe hán yàn kò sẹ́ni kò sí fúlàní kan tí ó gbé wá pa àbẹ̀rù ìkéyìí ẹ̀dá tá a bá ń lọ abúlé yẹn látàbẹ́kúta lọ́sàn-án ọgbọ̀n ni àwọn ọmọ kéékèèké bá ti máa rìn lọ rè kò sí gbòtà ló fẹ́ mú ẹ tó o bá gbóhùn kankan ẹyẹ lókè ṣé bẹ́ẹ̀ ló ṣe wá mọ́sìn ṣé èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ rìn lọ́rọ́ abúlé èèyàn mọ́tò kódò wọ mọ́tò kan wá gbé ẹ kódà kó wọ mọ́tò sí fúlàní àkọlẹ̀kùn ṣé kò gbèsè ayé tó yẹ kó máa lọ nìyẹn ẹ Yorùbá dẹ̀ sọ pé o tó tó bá ti dàrú mọ́ yín lọ́wọ́ ẹ fà wálẹ̀ jẹ́ káwa máa lọ ká lọ máa ṣèjọba tiwa jẹ́jẹ́ kó síjà bẹ́ẹ̀ very simple tó bá wá jẹ́ pé kò dá yín lójú pé Yorùbá ṣe tán ẹ ẹ ẹ ẹ bóyá ẹ jẹ́ àṣẹ referendum ẹ ṣe referendum ẹ jẹ́ á dìbò ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lẹ̀ Yorùbá ẹ bọ́ báyìí ẹ̀yin tẹ́ ẹ bá láìkí ẹ ẹ bọ́ báyìí ẹ rí i pé nínú èèyàn mẹ́wàá ẹni mẹ́sàn-án àtààbọ̀ ló máa kọjá sí ilẹ̀ Yorùbá ààbọ̀ orí ẹ̀ tí mo sọ yẹn làwọn tó ń ṣe yúwà sí yusuf ṣé kí n lọ àbí kí n má lọ torí mo sì rí nǹkan jẹ́ bí òṣèlú àwọn àbọ̀ tó kù tí ó lọ nìyẹn so kí ni kí ni nǹkan tá à ń gbé tá à ń gbé ẹ bẹ̀rẹ̀ sí ní pa wá pakúpa ẹ fìyà jẹ Yorùbá kiri òfin tí wọ́n náà ṣe kí fúlàní má dẹrọ mọ́ bẹ́ẹ̀ bá dégbòrò nísìbí balẹ̀ bá báwọn tán dẹrọ kiri wọ́n sọ láyà débi wípé kódà wọn ò pọ́n àwọn olórí wa wọn pọ́n wọn lé wọn ò rí wọn bí èèyàn ìjọba ṣòfin ẹ̀yìn irú ọba pàṣẹ ìrùkẹ̀rẹ̀ rọ ṣé Ifá pàṣẹ ìrùkẹ̀rẹ̀ ṣé ìrùkẹ̀rẹ̀ ni wọ́n fi dágbódù ni ẹ ṣé ìrùkẹ̀rẹ̀ ni wọ́n fi lágbódù bó sì tó kàwọn eléyìí wọn ọ̀ràn yín jẹ́ ẹ wá tún bí wọ́n pé èsì kí ló dé ẹ̀kọ́ gbogbo àgbò pé àgbò bó bá yóò bá dún orí kan wá bẹ́ẹ̀ dànù wọ́n dẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ mú ọdẹ ní police station kan waste time ara yìí torí tẹ́ ẹ bá tẹ́ ẹ bá rìn lẹ́ẹ̀kan níbi tẹ́ ẹ fi wọ́n lẹ̀ tẹ́tí ń rìn lọ pé ẹ̀ẹ́ kò ti fi wọ́n sí pé wọ́n á tún kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ bá lọ bọ́lọ́pàá lọ́pàá lọ́dá from above àwọn ti fi wọ́n lẹ̀ wákìlì dà kí ló wẹ̀ yín wákìlì wọ́n tẹ̀ tí ògùn jẹ́ wọ́n jáde wọ́n á sọ fún wa pé wọn ò tí ì yọ wa kí ní òǹbo ló wà pẹ̀lú bó ṣe pa kúkúrú tó pa gúngùn ní gángan pàkí ní ìdàgbò ló wà kọ́ sọ̀rọ̀ pé police station báyìí báyìí bí ọgbẹ́ ẹ̀wọ̀n báyìí báyìí ló wà ó ti ṣe láṣepé ṣùgbọ́n kan tẹ́mi kọ́ mọ̀ ni pé àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà mo ń padà bọ̀ ẹ jẹ́ ń pe àlejò wa ẹ jẹ́ ń pe wọlé mo ń bọ̀ náà. èmi ni aláìlúwà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 aróyekẹ́yìn one ti ìlà ọba ìlà ti ìlà ọ̀rọ̀rọ̀gún ilé ìlà àwọn ni ọba abọ́ wọ́n jẹ́ adédo wọ́n tún jẹ́ abọ́lárìn tí wọ́n ní abọ́lárìn college àwọn lẹ́gbọ́n tí wọ́n sọ̀rọ̀ yẹn mo rò gbogbo wa náà la wo fídíò nígbà tá a lọ interview kábíyèsí mo tún ṣe kábíyèsí fórí adébàbà ẹ pẹ́ lórí o ẹ bá adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ Ejigbálẹ́kẹ̀ yóò pẹ́ lọ́rùn lágbára ọlọ́run ọba ọba ẹṣin ọba àjòkópẹ́ kábíyèsí ẹṣin wa ọjọ́ ẹṣin wa gidigidi tó àlejò mi wọ́n ti wà ní ìkàlẹ̀ orúkọ wọn ni alfa ahmed adéjùmọ̀bí casmon casmon ni gbogbo wa mọ̀ wọ́n sí ẹ rí pé mi mọ orúkọ wọn casmon lèmi mọ̀ wọ́n sí bẹ́ẹ̀ lórí youtube ẹ sá lọ ṣẹ́ẹ̀kì casmon media ẹ bá wọn bẹ̀ ẹ sì rí gbogbo tuntun pa bẹ́ẹ̀ lórí Facebook ẹ lọ wo Kashmon Media ẹ bá wọn bẹ̀ ẹni tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí ah wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fúnlẹ̀ Yorùbá o olólùfẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ Yorùbá ó kọjá bẹ́ẹ̀ torí gbogbo ìgbà tí wọ́n lọ destroy olóyè ilé olóyè gbò áá àfi bí ipa wọn gan-an nílé wọ́n ti ń rìpọ́ọ̀tù lọ́tún lọ́n rìpọ́ọ̀tù lọ́sì bọ́n ṣe ń fòdé kò ní wọ́n tún sọ sáré lọ Ìbàdàn àdúpẹ́ bákan náà ni pé ńgbà tí wọ́n gbé olóyè Ìgbòho ní bẹ̀lẹ̀ wọ́n wá sọ bẹ̀lẹ̀ dílé gan àwọn lẹ́rí tí wọ́n gba hòtẹ́ẹ̀lì pẹ̀lú ìmọ̀ọ̀mù Ọ̀fà ìmọ̀ọ̀mù Ìlọrin ìmọ̀ọ̀mù tó ń láwọn lẹ mọ̀ọ̀mù lẹ Yorùbá ẹ o àwọn lẹ́rí pẹ̀lú wọn àwọn lọ́jọ́ wà lóòtẹ́ẹ̀lì pẹ̀lú àwọn ni wọ́n máa ń rìpọ́ọ̀tù gbogbo tó ṣẹlẹ̀ lé Ìlọrin ẹ lé bẹ̀lẹ̀ gbàtẹ́mi gan lọ bẹ̀lẹ̀ kódà àwọn nọ́mbà mi lálejò lé hòtẹ́ẹ̀lì kan gbà ni mo dé sí láti day one tán ti gbé olóyè Ìgbòho báyìí ni wọ́n ti wà níbẹ̀ títí títí fún bí ọ̀sẹ̀ bíi mẹ́ta làwọn nìkan ti wà ní bẹ̀lẹ̀ wọ́n sì ń san owó ribiribiri bíbẹ̀ tó ẹ jẹ́ fi àsìkò yìí kí afa Ahmad Adédùmọ̀bí afa Kasmo mo mà kí yín o ẹ kújọ́ mẹ́ta ẹ ra ẹ kú ọ̀rọ̀ ilẹ̀ yorùbá lágbára ọlọ́run ọba wọn ní ṣe lẹ́yìn wa gbogbo ìgbà tí a bá gba yorùbá nation èmi àti yóò tí ní dùn lágbára ọlọ́run olóyè Sunday Igboho á jáde lójú gbogbo wa pẹ̀lú ògbó lọ́wọ́ gbogbo wa láàyè lórí kó lè jáde ọlọ́run ò ní jẹ́ kó já sásán. àáfà wa ní àwọn nǹkan kan fún wa tí wọ́n fẹ́ fi tó gbogbo wa létí àwọn nǹkan kan wà tí wọ́n fẹ́ ṣe láìpẹ́ láìpẹ́ láìpẹ́ yìí ẹ gbọ́ lẹ́nu wọn fúnra ara yín wọ́n fẹ́ rin àwọn nǹkan kan fẹ́ rin àwọn ọ̀rìn kan wọ́n dẹ̀ ti gbé àwọn ìgbésẹ̀ kan lórí kólóyè Sunday Igboho jáde wọ́n wá fẹ́ ṣe rádì ní Benin Republic Embassy nílẹ̀ Nàìjíríà bí ǹjẹ́ Victoria Island kan ló wà fipò ṣé ṣé mo gbà ẹ̀mí ò mọ̀bì kan Nàìjíríà o <laughs> so olùlẹ̀gbọ́n tí wọ́n fẹ́ ṣe ní tí wọ́n fẹ́ ṣe yìí wọ́n fẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀ ní ọ̀rẹ́ kìnìún àti gbogbo táwọn náà bá ní fáwa Yorùbá nílẹ̀ Yorùbá fẹ́ kí wọ́n bá wa sọ àfa kásmọ̀ bóyá gbogbo Yorùbá ti ń wò yìí. a kí ọlọ́run akí àdúgbò Muhammad lásán lẹ́yà nẹ́bì a kí àwọn òbí wa àdèkí àwọn tí wọ́n ti lọ wọ́n bí hamu mọ́ kàmá bàyà ní sọ̀dọ̀ òkè kí a máa wò kọ́míra wa. mo wá kí bàbá wa gbàgede mọ̀ kí ìfọlọ́run kí yín kò sẹ́ni téèyàn lè fi kéèyàn tí ó dùn mọ́ àyàn tó kọjá ọlọ́run ẹni tó bá dá àyàn tó dá àyàn dáadáa tí ó yín tẹ bá jóbìnrin òyìn kan tó lọ́run dáta àyàn pówó lẹ́bùn ó pọ̀ gan ó pọ̀ gan so ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tó ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ẹ máa mọ̀ lára pé tó bá ti nífẹ̀ẹ́ èèyàn ẹni tó bá ti nífẹ̀ẹ́ èèyàn kò nífẹ̀ẹ́ ọlọ́run torí gbogbo àgbègbè ọlọ́run kalẹ̀ ó kí tí bá ní kí máa kí kí yẹn máa ó máa gbà àsìkò gán ọlọ́run nìkan ló lè kí yín ọlọ́run máa yẹ kó bàjẹ́ fún yín ọlọ́run máa yẹ kó bàjẹ́ fún yín iṣẹ́ yín ọlọ́run dáadáa ní iṣẹ́ ní kò sẹ́ni tí ò lè tó kùn sí ọlọ́run bá wa fi ṣàdúrà fún yín bá wa fi ṣàdúrà fún yín ọlọ́run bá wa fi ṣàdúrà fún yín eléyìí tó wá wá ṣe ní kùdẹ̀kùdẹ àtẹ̀mí àtàwọn tó ń bò wá ọlọ́run fòye jì fún yín lábàlàbàlà kó wá tá ìlà abilà ìlà ìbá bínú àfáà ní bàbá wa àfáà ní èmi náà mo kí àwọn kìrìsìtẹ́nì àwọn òkè ń discriminate ẹni tó bá fẹ́ discriminate tó bá fẹ́ bá ẹlẹ́sìn kan jà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ànábì abraham tàmásá ànábì ibrahim balọ̀bájà tó orí ẹ̀ ní ẹ̀sìn yẹn ti pín òun ló bí ismail òun ló bí ishaq so àwọn akọ bàbá gbàgede kọ́ ló bá sọ pé balọ̀bájà fẹ́ ló sọ ẹ̀ ọlọ́run ló mọ ọlọ́run tẹ̀sí ọ̀nà ìbáni pé tó bá mú òun òun máa ṣe gbogbo ayé lẹ́nu kan hmm. kò òun kó ṣe wá lẹ́nu kan nìyẹn gbọ́dọ̀ bára wa jà kí àwọn kìrìsìtẹ́nì náà lè kí àwọn mùsùlùmí gbé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. now àwa sí ọ̀dọ̀ bàbá wa gbàgede ìmọ̀ tv ọlọ́mọdé bàjẹ́ ọlọ́dún gbòòrò sí ní kí yorùbá nation tó dé jẹ́ gbòòrò lẹ́yìn yorùbá nation kẹ má sí náà tí ó wà lẹ́yìn wájú ní kẹwàá torí e, èèyàn bá sọ pé àṣetúnitọ́ lọ́hùn èmi máa ń sọ àṣetúnitọ́ lọ́hùn o torí ara wa ni ta ló lọ àsìlátù yìí ta ló lọ ṣọ́ọ̀ṣì ta ló lọ ṣọ́ọ̀ṣì tó wá sọ pé kọ́ ló ń gbàdúrà ọlọ́run a ní kọ́ ló ń gbàdúrà òun nì láti mission wa ni pé àwọn ẹgbẹ́ àwọn ọlọ́wọ́ ọba àjẹ̀dá ọba àdẹ́dá ọlọ́run já jẹ́yẹ já jẹ́yẹ yorùbá ló sọ pé kọ́mọ tó jogún màá ti jọgbọ̀n káwa náà ti jọgbọ̀n káwọn wa tó jẹ́ ń bẹ̀. àwa fún peaceful rally tá a fẹ́ ṣe ní nàìjíríà níbí tó jẹ́ èkó ní benin embassy Republic of Benin embassy wà ní Èkó ní Victoria Island agbègbèsè kan ní two months ago a lọ sí bọ́dà Benin tó jẹ́ main border gangan láti sọ pé a fẹ́ lọ ṣe peaceful rally ṣùgbọ́n èèyàn máa ń ṣe nǹkan tí ò mọ pàǹgbà mi tó bá tẹ̀ ṣe tó bá ti fẹ́ ní pèsè àkíyèsí àbí kó gbọ́ tó bá ti fẹ́ tẹ́ bàtà wá dọ̀hún a dọ̀hún pé a fẹ́ ṣe nǹkan báyìí a set aṣẹ́bìtì ṣùgbọ́n tí èèyàn bá délùú èèyàn máa ń bèrè lọ́wọ́ onílùú pé bóò ni lo àkọ́kọ́ bẹ̀rẹ̀ grassroots awareness àwa lọ bá àwọn Yorùbá tó jẹ́ àgbàgbé wọn náà ẹ bá tẹ̀lé kọ́ lọ report fún ọlọ́pàá níbẹ̀ àgbéra àwọn ya àfikà tẹ́lẹ̀ bá fẹ́ ṣòro dáràn àfikà kọ̀ọ̀kan tí wọ́n sọ àwọn wọn nílùú àlọ́bẹ̀ wọ́n tó wá darí wa sí ọ̀dọ̀ ọ̀gá olórí yorùbá tó wà bẹ́ẹ̀ hmm. olórí ibo tó wà bẹ́ẹ̀ àwa dọ̀dọ̀ oc tó jẹ́ ọ̀gá fún gbogbo àwọn kọ́sọ̀ tó wà bẹ́ẹ̀ oníkàwá hmm. méjì kan wọlé àwọlé ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní haúsá ọ̀tọ̀ ní fúlàní wà láyé dáadáa ọ̀tọ̀ ní haúsá ọ̀tọ̀ ní fúlàní mo ti máa ń gbọ́ ṣùgbọ́n bí ẹ̀ mo tún kọ̀ǹfàmù ẹ̀ hmm. haúsá lẹ́yìn tá à sọ yìí ó ní Sunday Igboho is one of us from light ẹ̀ ah gbogbo ìsọ̀nà fọ̀tì kò sí nǹkan tó fi táwọn rí ẹni yẹn ó fi sálárì ẹ̀ wá báyìí ó ní káwọ́ pósò ṣe ṣe ṣe ṣe ṣe kó máa tó bá lè rẹ̀ ó tún wá fi owó tó yẹ kí sẹ́ǹtì sí àwú rẹ̀ náà pé òótọ́ ni ah ọlọ́run bá wa ìṣó òótọ́ làwọn pípé ó wá ní tá a bá ṣe báàlì yìí ó ní tá a bá ṣe tó tọ́nà ní kó a ṣe mẹ́wò ó ní ọ̀dà máa wá látòkè kí là ń wò kí là wò tàbí bẹ̀rẹ̀ ìgbà táwọn tún ṣe tán ìgbésẹ̀ wo làwọn gbé dáàsì yẹ kí wọ́n kí wọ́n bẹ́ẹ̀ gbogbo wa ọ̀rẹ́ tóbi gan kò dà àwọn èèyàn dẹ̀ wọ́n ta tí mú bí àwọn èèyàn nínú àwọn tajọ wá hmm. ẹ̀sà ọ̀tẹ́ sọ fún wa yóò pọ̀ ṣùgbọ́n àwa ìkéré àwọn tó dùn lọ́pọ̀ ń hmm. wọ́n kàn ká wa wọlé ni ṣẹ́ẹ̀lì bá wa sọ ọ̀rọ̀ yìí ní ìta bó ṣe ń tó gba gbogbo ẹ̀kọ́ lè sọ why not ẹni ẹ̀kọ́ ṣòfin fún wa torí fọ́ọ̀sì kó ló máa bọ́ta ọmọ bá wa ìwọ máa dé sáwọn èèyàn ah, ó ní ó ní pẹ̀lú ìsọ ní gbogbo tọ́ ìgbó kan sọ mm. wà bọ́ta òun náà ní fídíò kan tí ó wá nígbà yẹn bó ṣe bọ́ta lásán àwòrán anẹ́sì nǹkan tá a fẹ́ ṣe gan bẹ́ẹ̀ ni tá a ti ṣe lórí ní ojú wa mm. ó bá wa sọ̀rọ̀ inú àwọn èèyàn dùn mm. òun ló wá ìtì wa láti inú ilé ló ti ìtì wa pé bẹ́ẹ̀ sì ó lóun ò lè gbà ká ṣe bí torí tó bá fẹ́ ṣẹlẹ̀ bọ́dà ló ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí gbogbo àwọn tí wọ́n dẹ̀ lé lẹ́kọ̀ọ́ ibi náà wá hmm. sápamọ́ sí o náà wá tẹ̀dọ́ sí o ọba lọ ajáke àwọn náà píkì bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ni hmm. yorùbá dẹ̀ pé pẹ̀lẹ́ ló máa ń mú kíní kan lápò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ohun náà ló yóò fi lápò ló yóò fi lápò ohun náà ló yọ fàánú apó. inú àfàánú apó ohun kan náà ah, àṣà bàwọ̀ ṣàpàwà sọ pé báyìí tìjọ ká ṣe ọdún ẹ̀ náà láti ṣàṣepé níbo ni bẹ̀rẹ̀ ẹ̀ bá ti wà ní nàìjíríà ọdún ẹ̀ lẹ́tẹ̀kẹsẹ̀ hmm. àfọwọ́kọ̀ ọ̀pọ̀ ènìyàn ní àṣẹ ìfọ̀síkẹ́rẹ́tì purpose adẹ̀ pé àbújá wà èkó wà àrídà àbújá ti kó ní agbára wa dúró láti bí three eh, two months la tó wá ppa tá bá wò dáadáa wọ́n mú àbáwọ̀ lóye ní july twenty six of july hmm. twenty six yìí ló máa pé five months hmm. ó jẹ́ nǹkan tó bá wa ní jẹ́ gan-an lóòótọ́ adúpẹ́ tó yẹ pé mímú yẹn lọ́lọ́run fi ṣe tiwọn hmm. tó yẹ tí bá ń jà fún ìlú kẹ mẹ́ta náà hmm. eré tó wá rọ̀ ojú bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fáwọn sí àti wọn pa hmm. tàbí kó wà lẹ́wọ̀n tàbí kán ẹ́sàyẹ̀ ẹ́sàyẹ̀ kán lé pòlù àwọn àdókòó ilé tó rọrùn tó ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ èèyàn kì í dọ̀rùn kó kọ́ ẹ̀kọ́ olùwà ní ẹ̀wọ̀n kó kẹ́kọ̀ọ́ kò síbi tó lùwà tó lò lè kẹ́kọ̀ọ́ ilé tó rọrùn jùlọ bá fún bàbá wa. tó àṣà dúpẹ́ so ẹni ẹdẹ it wa adẹ ọdọ àmà gbégbèsè lórí àgbẹ ẹlà tí wọn gbégbèsè lórí ẹ torí ẹ gbogbo alamọ èkó bí kò ṣe rí àwa gbìyànjú pé tenth of december tá a wà yìí kí n máa rojọ́ jù tenth of december tá wà yìí peaceful rally yóò wáyé fún bàbá wa chief sunday adéyẹmọ àdìsá ọmọ aládìkún ìgbòho òòṣà ìgbòho òòṣà ẹlòmíjẹ ti àtàkì àwọn afáàmù kí ló tà ń pè ní gbòho wàdà lákọ̀ọ́bù wà ní islam ìyẹn máa jẹ́ lákòbò àbúrò rírà ó sin olóńgbò ni. bẹ́ẹ̀ni náà fi pè bẹ́ẹ̀ náà fi pè ní ẹhẹ so so àwọn náà lè pè bẹ́ẹ̀. lákòbò yẹn jẹ́ orúkọ nẹgijẹ. ẹ ṣeun àdá nẹgijẹ táwọn Yorùbá táwọn olóyìnbó pè ní èké hmm. alias a ṣègbìyànjú pé bísú àlè kó wáyé fún bàbá olóyè Sunday Igboho lẹ́kọ̀ọ́ ẹ má bẹ̀rù ká rántí pé Ìgbòho bẹ̀rù ló jẹ́ kó wà tó wà yẹn o. Ìgbòho bẹ̀rù ló jẹ́ kó wà níbi tí ó wà yẹn a nídìí ká fí ẹ̀ ẹ má rò pé ah, kí ni no no no a gbọ́dọ̀ bẹ̀rù àtọ̀ torí Ìgbòho ẹni tó bá dé ilé olóyè a mọ̀ kó lówó nìkan kọ́ ọlọ́rọ̀ ni hmm. ọlọ́rọ̀ bí àwọn ilé àtijọ́ tó máa ń kọ́ ilé kókó hmm. tí wọ́n á mọ báyìí lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ tiwọn wọ́n wá kọ́ kéèké kan báyìí bíi tírítírí bẹ́ẹ̀dún fúlàní báyìí hmm. wọ́n wá kọ́ bíi mẹ́jọ báyìí ẹni pé léèyàn ṣe olówó ọlọ́rọ̀ ni olówó a máa lọ́kàndúà ẹni táwọn ọlọ́run bá ẹni tó bá ní kọ̀ náà táwọn ọlọ́run ọlọ́rọ̀ ẹṣẹ̀wọn yóò láyọ̀ ọkàn bàbá wa ti sọ ẹ̀gbọ́n yìí ọ̀rọ̀ níbí nígbà tó lóye lọ kọ́ àwọn ọmọ nígbà bẹ́ẹ̀ bíìtì gbogbo kíní ẹ̀dẹ̀ lọ́lọ́run rí ó wà fi kíní ẹlẹ̀ kò fí ẹ̀ ìyàwó méjì tó ní kò sí tó wà ní nàìjíríà ní inú wọn kò sí èdè tó wà nàìjíríà amẹ́ríkà Germany so ṣé yà ló ń jẹ́ ni hmm. ṣé ìpàtà àwọn ọmọ yẹn fẹ́ jẹ́ ni hmm. ìwé mu ibẹ̀ kíní ẹ̀ jẹ́ nǹkan tó wọ́ fún mi ní college ah, èmi ò gbọ́dọ̀ èmi ò gbọ́dọ̀ bẹ̀rù ẹni tó ti jẹ́yàn ló yóò bẹ̀rù yìí káàgbà àwọn àtẹ́gbà àti jẹ́ nǹkan nínú nínú ayé àárẹ̀ jẹ́ kan bàbá bàbá mi pè mí lọ́jọ́ ọdún tẹ́lí mi tí mo lọ yẹn sà hmm. dáàdì mi làwọn fẹ́ ẹ̀mọ́ láwọn ní ọwọ́ ni àwọn gbọ́ tán mọ́ olóyìnbó bá ọwọ́ àwọn dẹ̀ ọwọ́ àwọn dẹ̀ gbọ́n ọdún ẹni bẹ́ẹ̀ di ìyàwó tèmi náà hmm. àwọn ń gbọ́ wọ́n ti kán lẹ́sẹ̀ wọ́n ti kán lápá mo dẹ̀ ní àrùn kan ní pé ẹ lè sọ fún mi pé iná ń dún lórí omi kìíní kan ló kó ìwé wá hmm. màá tẹ̀lé lórí omi ni àbí ìlọ́gùn ewu mi fún mi wọ́n hmm. pé tó ń jó ní ìlú kan màá ní kò ní sódó mo fẹ́ wo iná mo fẹ́ wo náà yẹn àbí kí n dékun tọ́ ni ọkọ̀ lápá wọ́n kọ́ lẹ́sẹ̀ kìíní kan àti bàtà débẹ̀ bá ṣe lọ nígbà ẹ̀jẹ̀ mẹ́ṣọ̀ ní ẹ̀kọ́ hmm. bàbá so ìyẹn ó kò jẹ́ kí n bẹ̀rù hmm. jẹ́ kí n fear ní ìgbésẹ̀ mo ti gbé níbi láti yẹ sàbàbà hmm. ah. kódà mo ń bẹ náà ẹ máa bá a bẹ náà kọ́ kọ́ máa tó kó wọn wá gbé wa nílé ni ìgbésẹ̀ tá a ti gbé níbi láti tá fẹ́ ṣe yìí kọ́ máa wá gbé wa nílé. ǹjẹ́ ìjàmbá mi ǹjẹ́ ti rí ẹ̀rọ àgbà gbófinró kọ̀ọ̀kan rárá ẹ ṣeun lé lórí. a ti dé ọ̀dọ̀ CP tó jẹ́ kọmíṣánná eh, bàbá wa Mm. lẹ́kọ̀ọ́ komisanna polisi lẹ́kọ̀ọ́ àti débẹ̀ ọjọ́ ọba ọba onírù tó yà nígbà àwọn ọlọ́ba tí wọ́n kọ́va ibẹ̀ yẹn ẹlẹ́yà yẹn lẹ́tà ti dé ọ̀dọ̀ wọn náà ó ti gbà wọ́n lè gbà lára ìbéèrè tí ẹ bá wá béèrè wá jẹ rántí torí àwọn èèyàn máa béèrè wọ́n máa padà kọ́mẹ̀ntì mm. wípé tí ti acknowledge ọlọ́pàá ò ní gbọ́dọ̀ fún yàn ní permit láti ṣe nǹkan wọ́n máa ń notice ọlọ́pàá ni àti notify ẹ ṣeun bàbá àti nípa fẹ́ ṣe nǹkan báyìí mo dẹ̀ mọ̀ pé àwọn náà ní fẹ́ wọ́n á fi wọ́n sọmọ lóàbí wọ́n á sọmọ lóàbí torí bàbá akínwòdì mọ́sù ọmọ ìjẹ̀bú ni wọ́n pè wọ́n túbọ̀ sí pé yorùbá pọ́ńbélé wọ́n odùmọ́sù àwọn ìjẹ̀bú ló máa ń odùmọ́sù gbogbo kọrin gbogbo ẹ̀ kódà kẹfẹ́ pé láyé ní yíbò gan ọlọ́wọ̀ pé ní yíbò <laughs> ọlọ́wọ̀ dẹ̀ pé ní láwùsá ó máa ó máa ń fi à ń lo àǹfààní ddi eh, táwa yìí táwọn gbogbo ayé yóò gbọ́ hmm. táwọn pé yóò dọ́dọ̀ bàbá wa akíwò olùmọ́sùn gan àfi pé ṣàkíyèsí ẹni tí wọ́n tì tó gba títì òun náà ti rẹ̀ ni o hmm. nísìnyí january ẹ máa fi kòtẹ́ wà hẹ́lẹ̀ hmm. wá sí ni fún yín kí lẹ fẹ́ fi sílẹ̀ fáwọn èèyàn january ẹ máa fi post wà sílẹ̀ wọ́n máa retire ní january yìí wọ́n á sì retire dáadáa lágbára ọlọ́run ò ní dá yín láàmú ilé ìtẹ̀dẹ̀ ti dá sílẹ̀ ọlọ́run á jẹ́ kẹrin yanjú ẹ̀ torí tẹ̀ ẹ̀ bá yanjú ẹ̀ sars <laughs> orúkọ ni o tó bá ti ṣe mọ́ ẹ̀ báyìí àti kéèyàn yanjú ẹ̀ ilé ìtàlẹ̀ fẹ́ ṣe yìí náà á bẹ̀ yín a fi ẹlẹ́dàá ìyá yín ti ń bẹ láyé yẹn a fi bẹ̀ yín á dẹ̀ fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín èèyàn kan ló bí gbòó ìyá rẹ̀ wà hmm ìyá yẹn wà àwọn ìyá mi mi mi mi ìlú ọlọ́run rí àwọn ìyá yẹn ti ṣe ṣémúṣémú kí ọmọ lọ́lá ọmọ kọ́tọ́ yẹn kójọ lọ́lá kó wà ní pòsíṣọ̀n yẹn kí ìyá yẹn ṣì torí ó kálukú mọ̀ pé àkàndá ni máa yẹn ọlọ́run ló dé kò sẹ́ni tọ́lọ́run ọ̀dẹ̀ lè bẹ̀rù bó ń ṣe ṣe tóbi tó ló ṣe ń folo bíṣọ̀ ìgbó ṣe tó làdẹ́wọ̀n ẹ̀ náà ṣe tó so a ti lọ bá cp àti drop lẹ́tà fún wọn receive hmm. là ń retí bàbá lẹ́tà méjìlá mú lọ ọmọdé ẹ̀kọ́ padà fún wa same thing ọba wa gbọ́láhùn abdulwasi ọ̀bẹ̀lẹ́gùsì onírò onírò onírò àwọn náà ṣe bá aṣọ ọdún kan lórí àpò bàbá wọn fọlọ́n jẹ́ kí wọ́n ṣe pẹ́ abẹ gbogbo ẹ̀yin ọba Yorùbá a nídìí ìkúnlọ́wọ́ yín èmi tà sáyé bàbá gbàgede nísìnyí Yorùbá ò ní dé yóò bá yóò ní èso ní dé kọ́lá fẹ́ jẹ́ aláàfin ọ̀yọ́ <laughs> kí ẹ ìrọ̀ mi ò dé kọ́lá fẹ́ jẹ́ ọ̀dí pẹ́. ìrọ̀ mi ò tiẹ̀ jọba. <laughs> èmi náà ní dèkìtà pé mo fẹ́ jọba so ẹ̀yin náà là ń gbé pé ìbọn àti iṣẹ́ yẹn fún mi. bóyá eh, ẹ̀yin wọlé ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn mo fẹ́ kẹ́ mọ̀ nínú nǹkan tó ń wo àwọn Fúlàní lójú ipò nìyẹn ipò tó dùn ipò nìyẹn o hmm. ah, bọ́ọ̀lù ṣe máa ń ṣe ìyẹn máa ń wọ́n àwọn Fúlàní gan hmm. wọ́n plan àti hijack post yẹn. Hmm tọ́wádé àìjẹ́ kẹsí àìsọ ọ̀pàdé pẹ̀lú ọlọ́run ò ní fún wọn ṣe àfilẹ̀ pé àkíyèsí àǹṣẹ́ tí ń bú ọba tọ́wádé àwọn tí wọ́n ń bú ọba náà alágbèékalẹ̀ ọ̀rọ̀ ju wa lọ tọ́wádé kẹ́nu àwọn méjì ẹ̀fọ́ríjì wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kò ní mọ ẹ̀kọ́ jẹ àgbàgbọ́n náà tó bá jẹ ẹ̀kọ́ náà ó máa rẹ́gbà náà lọ́wọ́ abẹ nítorí ọlọ́run ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ ìbéèrè tí mo wá fẹ́ béèrè kó jẹ́ ìbéèrè tí mo mọ̀ kó gbẹ̀yìn torí mo fà ara ilé náà wọ́n á fẹ́ béèrè ṣé rálì yìí ẹ fẹ́ ṣe níṣe wípé kí ẹ́mbásì lè fi olóyè Ìgbòho sílẹ̀ àbí àbí báwo bẹ́ẹ̀ ni ẹ bá sọ fún aráyé bóyá. rálì yìí tíìmù tiẹ̀ tá a mọ̀ sí àkọlé hmm. ó jẹ́ free Ìgbòho now láì Ìgbòho now kódà láìpẹ́ lẹ́tà máa jẹ́ ẹ́mbáàsì kẹ̀kẹ́ fún wa àṣelétò àbíkọ́ bí kankan kà sí wa ní ẹsẹ̀ lẹ́tà máa jẹ́ ẹ́mbáàsì kan títí ọ̀la a máa méèlì wọn a tún máa mú lọ lọ́wọ́ lọ́wọ́ pé kí wọ́n lè mọ̀ pé wọ́n lè mọ̀ pé kò ń ṣeré eléyìí ò ń ṣe pé bóyá jàgídíjà ah, lọ. lẹ́tà tá a bá dẹ̀ mú lọ yẹn hmm. tá a bá fún ẹ a máa mú lọ fún wa padà lọ́jọ́ ọ̀nì tẹ́ẹ̀nì yẹn òun la máa kà níbẹ̀ kò tó ṣe rálì wo yọ̀tọ̀yọ̀tọ̀ rálì tó létò ni torí afẹ́jẹ́ kọ́ mọ̀ pé àwọn tí wọ́n ṣe Yorùbá nation wọ́n ń ṣe tout hmm. wọ́n ń ṣe hooligans a ń láti connect ẹ̀ well adẹ̀ẹ́dẹ́ gbogbo ẹni tó bá fẹ́ wá from anywhere jọ ẹ jẹ́ ká gbé ọmọlúàbí wọ̀ lóòótọ́ àìlú ìnà ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ ní dákúdá ẹ̀ẹ́dì kọ́kọ́ àwọn ilé ẹ̀kọ́ tó ń tẹ̀lé ọ̀pọ̀ kẹ́míkà ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ yẹn tó mutí ni tẹ bá bẹ̀rẹ̀ ń gbèsè tó mutí alóhùn òfẹ́ ronú olùgbà yẹn pẹ́tọ́ ti bá dá ìrònú máa di méjì owó ọtí ìrònú ìrònú tó wọn olùdẹ́sẹ̀ máa pàṣẹ lára ìrí náà ló sọ ọ̀pọ̀lọpọ̀ nídàkudà ṣùgbọ́n ẹ dábẹ̀ wá káná tí orúkọ bàbá wa bàbá tẹ̀lé máa ń sọ̀rọ̀ kan pé tó o bá kì í tún kọ ẹbí ṣe má bàa dé tó o kọ ẹbí lẹ̀ oṣù bá òkè dẹ̀ ọ̀rọ̀ ẹ máa sàn létí mi gan tó o bá kì í tún kọ ẹbí ṣe fi lẹ̀ má bàa jẹ́ àbẹ̀wá lẹ́nu ìwé tó bá ti fẹ́ wá àwọn tá a jẹ́ ìgbìmọ̀ kí lèyà àti sọ́kún fọ́pọ̀lọpọ̀ mídíà ká má dákọ̀ mídíà kankan bọ̀ kò sí ṣàṣà mídíà ta ẹ̀ tí ì sọ fún lórí kí ni nǹkan táwọn mídíà mọ̀ pa ni ló fún àti bàbá àdọ́gbà káwọn ṣòro yìí fún wa gbà ká tún wá sọ lórí ètò àwọn tó nínú ètò táwọn kó máa ń rìn tó kọjá pé kí ni wọ́n ń sọ ní BGI àìwá ó dáa ẹ jẹ́ kí èmi náà fún iná àǹfààní pé nǹkan tẹ̀mí gbéra ẹ tún wá síbí all the way from ọ̀dọ̀ bàbá wa Lágédémọ̀ la ṣe wá. so ẹ ṣeun Kasmon kò ní súyé kò ní rẹ̀ yìí ẹ kú atótónu látàárọ̀ ẹ dẹ̀ kú ìjà kí Yorùbá kó lè gba òmìnira lágbára Ọlọ́run tó bá dé ẹ ò ní dòkú èmi náà ò ní dòkú a ò ní wà ní agbo DSS gbà náà a ò ní wà ní gbèkùn wọn lágbára Ọlọ́run a wà láyé a wà láyé a wà láyé rere ẹ wá ẹ jẹ́ kí n fi àsìkò yìí máa sọ fún wa nílé ẹ sì máa ṣe kinní kan o ẹ bá mi sọ̀rọ̀ kan lẹ́yìn program ká tó bẹ̀rẹ̀ wípé ẹ sì ní ìdìrànlọ́wọ́ àbí lórí àwọn àwọn singlet tí àwọn èèyàn máa wọ̀ ọ̀dì tẹ́ẹ̀nì ni àbí ọ̀dì tẹ́ẹ̀nì ah, ti ti wọlé ní yàjóyàjó iyekíye tí ẹ̀yin èèyàn bá ní ẹ fi ran àwọn arábì lọ́wọ́ wọ́n máa nídìí polo tí wọ́n máa wọ̀ níjọ́ yẹn polo yẹn nǹkan kan so tí wọ́n máa tẹ̀sí lára ní free Sunday Igboho wọn kò sí wọn kò sí jù bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n ní lọ́wọ́ Yorùbá nation ni wọ́n ní kò sí free Igboho ń bẹ̀ but eléyìí free Sunday Igboho ni nígbà tó sì wà ní ọ́fíìsì mi ká tó máa bọ̀ nínú stúdíò yìí ni mo ti ń gbọ́ tí wọ́n ti ń negotiate tí wọ́n ti ń dúnàdúrà lọ́dọ̀ ẹni tó ń bá wọn tẹ polo yẹn owó gidi tààrà òní wọ́n nídìí ẹ máa ṣe kinní kan ẹ pè fóònù nọ́mbà yín àti àkáǹtì nọ́mbà táwọn èèyàn lè bá yín sanwó sí tá a bá rẹ́nikẹ́ni nínà tó wò wá léyìí tí wọ́n fẹ́ bá yín dá sí i tí wọ́n máa sọ pé tó òun èmi náà o kí wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ o owó aṣọ tẹ́ sọ yẹn iye tèmi nírè ẹ bá mi pè fóònù nọ́mbà yín tí wọ́n lè pè yín sí alẹ́ ní fẹ́ bá yín sọ̀rọ̀ ní lórí bákan náà ni pé ẹ pè account details yẹn account wo làwọn èèyàn lè báyé fi nǹkan ránṣẹ́ sí ó yá. àkọ́ ni pé wíwá mi bí bàbá mi ṣe pè mí pé ká wá mo ti sọ fún àwọn tó gba a ní àǹfààní ní ọ̀dọ̀ bàbá wa gbàgede ìmọ̀ sínú ọ̀pọ̀lọpọ̀ dẹ́ẹ̀dù Saheed Òṣùpá má bínú ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn tí ìmọ̀ ń gbọ́ nìyẹn ó ní kinní kan pé tabalẹ̀ tó lóun mọ Òṣùpá ajẹ́pẹ́ ni yóò jáde rí so níbi tí ta dé yìí pé ẹni tó bá kó gbàgbàgede kíní kan wọn ò ah, so inú wọn inú wa dùn lára àwọn táwa jẹ́ kọ́mítì ètò tá a sọ yìí ara náà ni bọ́dà Saheed ọmọ bọ́tà lára àwọn tó mú láti dárúkọ àwọn tájọ ṣe gbáragbá àpọ̀ wọ́n fíìmù nínú wa nìyẹn yèyé lúfẹ̀ yèyé lúfẹ̀ yìí wà lára àwọn tí wọ́n mú ní yèyé lúfẹ̀ wà ń bẹ̀ Collins Collins Matthew Koiki ìyẹn Koiki Media kan náà. mo wà nú àwọn kọmitì tí a lọ ṣe agbátẹrù wọn wọn kàn fi mi gbá fọ́ǹtì ni. ẹ̀yin tó wá fi gbá fọ́ǹtì yẹn ẹ pé fóònù nọ́mbà yín fún àwọn ará ilé. fóònù nọ́mbà tèmi ni o eight o eight one two four six four six six. fóònù nọ́mbà yẹn o lè rí tí wọ́n fi sójú ìwòran yìí o eight o eight one two eight one two four six four six four six six four double six òun náà lẹ́ wò tí wọ́n ti bá wọn kọ yìí tasmọ̀ ni gbogbo wa mọ̀ wọ́n sí o lè ní tí ẹ bá pè wọ́n tipẹ́tipẹ́. ó kọ́ tó máa yọ ní òun náà ní tasmọ̀ so account number lẹ́yìn tẹ̀ bá wá sí sọ account number yẹn ẹ pè fún wọn. account name adéjúmọ̀bí ahmed okay. account number zero six báńkì wo access access náà àfihàn ìpẹ́ẹ́lẹ̀ account number is zero six eight nine three two six nine two three access bank lẹ́ẹ̀kan sí zero six eight nine three two six nine two three access number orúkọ tó máa gbé wá ní adéjúmọ̀bí ah, òun ni àfi ń gba gbogbo. Eh tá ta sọ ni. tó gbogbo wa náà ni àtìgbọ́ yìí ó sì dá mi lójú pé gbogbo ojú tó wò mí lóhùn kí wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ ara àwọn ògbésẹ̀ tí àwọn èèyàn tún béèrè lórí kí wọ́n lè fọlóyè Igboho sílẹ̀ o eléyìí kì í ṣe pé ó yẹ ká ṣe ní abẹ́lẹ̀ ni kò yẹ kó hùn ìyẹn ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ o kẹ́nikẹ́ni máa sọ fún mi pé bàbá pàgede kò yẹ ká gbé wọn síta tó lẹ́yìn tẹ́ nílàkàyè jù mí lọ́pọ̀ gan-an oríṣiríṣi ọ̀rọ̀ ni tí ẹ ti ẹ̀rí tó lóyè Igboho yìí àwọn èèyàn ò fẹ́ ká sọ síta rárá ká sábà gbé ìgbésẹ̀ lábẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ fi pamọ́ bí irú tí wọ́n fẹ́ ṣe yìí bí irú tó fẹ́ ṣe bá ṣe ń bàbọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ láìpẹ́ láìpẹ́ ànípẹ́ rẹ́rìn lórí ọlọ́yọ̀ lórí olóyè Sunday Igboho àwọn èèyàn máa àtàkì wípé bàbá Gbàgede ojoojúmọ́ lẹ́ẹ̀ fi wá lọ́kàn balẹ̀ lọ́ọ́ máa rìlíṣẹ̀ pẹ̀lú ògo ọlọ́run á fi ilẹ̀ torí kó dèbí lójú kódà bàbá ìgbé tí a fẹ́ lóye next week la fẹ́ gbé ọ̀sẹ̀ tó ń bọ̀ bíi two weeks la fẹ́ gbé tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n láti pé kó ba lè yá hmm. ni wọ́n ṣe ká gbé ní ọ̀sẹ̀ yìí. ẹ má bẹ jù bẹ́ẹ̀ lọ. so ká fọkàn balẹ̀ ẹ ṣá fọkàn balẹ̀. tí a bá sọ ẹ bó ṣe rí nìyẹn. ẹ jẹ́ ká jọ máa dọ̀bẹ lọ́hùn láìpẹ́ láìpẹ́ láìpẹ́ ààrẹ rẹ̀ lórí olóyè Sunday Igboho lágbára lọ. so òun làwa náà gbọ́ yìí ẹnikẹ́ni tó bá wù kí wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ bá wa rí ọ̀gbẹ́ni Cashmore ìdá kẹ́ pè wọ́n tàbí kẹ́ fi nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ fi ránṣẹ́ ní yàjóyàjó ni o èmi kọ́ ni seven náà eight nine ten jọ́ mẹ́ta péré ló kù kì í ṣe sátidé tó ń bọ̀ yìí nìyẹn ọjọ́ Jímọ̀ ọjọ́ Jímọ̀ àtó ọjọ́ ti wọlé tán ọjọ́ ti wọnú tán o ẹ gbìyànjú torí tán náà kí ẹ bá wa dá sí pẹ̀lú ògbó ọlọ́run lórí àwa BGI àwa ló bá yín dá sí tágbára wa bá ká lórí BGI TV pẹ̀lú ọ̀nà ẹ ti ń dá sí gan báyìí. Ah, eh. so aṣọ yẹn ó ní ibi tiẹ̀ ni pé ó buná sójú nígbà tí òṣèlú pẹ́ fẹ́ fowó ṣe rálì àmọ́ aṣọ táwọn èèyàn fẹ́ wọ̀ kẹ́ẹ̀dẹ̀ wọ̀ kó ráìn kẹ́ẹ̀ ẹ mọ̀ dídẹ́ gbọ́dọ̀ wọ̀ ìdí rèé o torí àwọn ọmọ kírímínà tí wọ́n máa fẹ́ dabẹ̀ wú tí wọ́n máa fẹ́ jọyìn ẹ̀yìn tẹ̀ ṣe eh, eh. ṣùgbọ́n nígbà tí ò bá kú ti wọṣọ títọ̀ òun ò wọ̀ṣọ̀ kan á ti mọ̀ pé léyìí ò ṣara wọn àmọ́ gbẹ ní bá wọṣọ tó dẹ̀ ṣe dáadáa ó lọ́sọ̀ yìí wọ́n ti dọ́dọ̀ kọmíṣánná police kí ló tó wá kù ẹ̀ ti dọ́dọ̀ ọba kí ló tó kù ẹni bá tó sọ pé tọ́ọ̀gì là ilé ó kù sọ̀wọ́ ẹ̀ ọlọ́run á ṣe dáadáa fún wa tó oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa jẹ tèdè gbogbo yìí náà là dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àlejò wa lénìí òun náà ní kásmọ̀ lára àwọn tí wọ́n ń gbìyànjú gidi lórí ọ̀rọ̀ Yorùbá nation kódà mo fẹ́ ní lẹ́yìn Kóìkì àwọn tó lọ lọ́wọ́ tó olóyè Sunday Igboho wọ́n mọra pọ̀ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn olóyè nífẹ̀ẹ́ wọn gidigidi tààrà gan ní tí máa ń jọ rí wọn papọ̀ àwọn náà dẹ̀ gbìyànjú lórí gbígbé tí wọ́n gbé olóyè lórí kan lè ọpẹ́lọpẹ́ wọn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa máa gbọ́ informations ọpẹ́lọpẹ́ wọn mo dé síbẹ̀ nẹ́bà ilé wọn ni ibi tí wọ́n lọ rent owó ẹ̀ ló fi rent hòtẹ́ẹ̀lì tí everybody dé sí lọ́fẹ̀ẹ́ tó ọlọ́run á ṣe dáadáa fi lágbára ọlọ́run á sọ yín padà láyọ̀ àtàlàfíà tẹ́ bá padà sékòó ọlọ́run ó sọ yín ọjọ́ náà àkóore o kò ní kó bá wa ní ọgbà ẹ̀wọ̀n kò ní kó bá wa police station bẹ́ẹ̀ náà ni kò ní kó bá wa nínú sàárè ẹ pẹ̀lú ògbó ọlọ́run BGI crew àwọn náà wà bẹ́ẹ̀ wá wá kọ́ báyìí á sì máa jọ rìpọ́ọ̀tù ẹ̀ fún gbogbo ayé tí gbogbo ayé náà ó rí lágbára àṣeyọrí báyìí náà lálápọ̀ ìṣèpò àṣeyọrí báyìí láṣẹ eléyìí kódà látara tá a fẹ́ ṣe bẹ̀ẹ̀ni àríbísì olóyè gbò pẹ̀lú ògbó ọlọ́run tó ojú tẹ fi ń wò mí lé òní fọ́ etí tẹ̀ sí fi gbọ́ mi òní di ètò yí ètò wa ètò Yorùbá Nation Now òun náà lẹ́rí tí a ti ṣe yìí agbéṣetán agbérelé aró àlùkò ṣetán ó máa ń relú kò sùn lékèlèké ṣetán ó ń relú ẹfun ẹ gbàgede mọ̀ bàbá gbàgede mọ̀ èmi náà ṣetán lónìí mo fẹ́ máa relé ìyá mi ẹ fẹ́ máa relé bàbá mi ọmọ bàbá tíṣà lábẹ́òkúta ẹ jẹ́ àpàdé lọ́la ní agbára ọlọ́run bí ò ní kú ẹ̀yin náà ní kú o wọn ò ní kéde ikú kankan nu wa ayé ò ní dìde ìṣẹ́jú kan fún wa wọn ò ní fi tí wọ́n máa fi ránṣẹ́ sókù wọn ò ní ṣàdúrà òkú ránṣẹ́ sí wa lágbára ọlọ́run ẹ ẹ jẹ́ tún pàdé lọ́la pẹ̀lú ògùn ọlọ́run mo wá fàsìkò yìí ṣe ládùúrà pé ojú tẹ́ fi wò mí ò ní fọ́ etí tẹ́ sì fi wò mí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di